إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقكم الله سبحانه وتعالى أترى صلاة سبحانه ومحمد صلى الله عليه وسلم إن شاء الله آتما تسواج لولي إذا لقوا لتنو مختصر ذات المعاش títí al'imam muhammad bin abdul wahab alayhi rahmatullah afán tẹ̀síwájú wọ́n ni wakana yastafki ila qahifal matar anabi sallallahu alayhi wasallam a máa bẹ̀lọ́n ọba kúrọ̀jù nígbàtí òjò bá àti tí ó jò bá rọ́ fi khutbatihi tó bá ń ṣe khutba ní ọjọ́ jùmọ́ anábi sallallahu alayhi wa sallam a máa ṣe eléyìí àti kò sí nǹkan tí ó burú ń bẹ anábi sallallahu alayhi wa sallam ó ṣe gẹ́gẹ́ bó ṣe nílẹ̀ nínú hadithi tí ó lálàáfíà tí al'imamu Bukhari àti àwọn ní tí wọ́n gbà wá nínú hadith Anas bin Malik radiyallahu anhu ó sọ fún wa wípé asọ́bàtí náà سنة على عهد النبي صلى الله عليه وسلم that is in kabi èèyàn أم يافق نبوة محمد صلى الله عليه وسلم يرميو أتركي أجوره فبين النبي صلى الله عليه وسلم يخطب في يوم الجمعة باتيا نبي شيخ خطبة يجا جمعة قام عربي فقال يا رسول الله ó ní anábì sallallahu alayhi wa sallam dìde lárúbáwọ̀ kò kán dìde wọ́n ní ya Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́wọ́ bá halakal mal wa ja'al iyal fad'u Allaha lana dúkìá wa parun bákan náà ń pa fámílì wa fad'u ọlọ́wọ́ bá فرفع يديه النبي صلى الله عليه وسلم او كاور مجد سكي وما نرى في السماء قزعا نبتي النبي صلى الله عليه وسلم تكاور سكي ààrin kankan tó ní ṣe pẹ̀lú ìtí فوالذي نفسي بيدي أنا اسم في وبطن ميمي برا ما وضعها حتى صار الصحاب أمثال الجبال أنا بيوتي أكاونا له أيا في ṣe الصحاب السجود وجن asahab ẹ̀sújò ó jẹ́ ní tó tóbi bí òkè ثم لم ينزل عن منبره حتى رأيت المطر يتحادر على لحيته anábi sallallahu alaihi wasallam tí sọ̀kalẹ̀ bí mímbàrí rẹ̀ ó ní tí mo rí tí omi ń ká níbi irùngbọ̀n anábi sallallahu alaihi àti sómi òjò fọmọtírná يومنا ذلك ومن الغد وبعد الغد والذي يليه حتى الجمعة الأخرى oní ní ọjọ́ yẹn òjò rọ̀ ó rọ̀ níjọ́ kejì kò dá ìjọ́ kẹta ìjọ́ kẹrin ó rọ̀ fún odidi júmọ́ àkan that is that is ó rọ̀ títí di júmọ́ àkejì وقام ذلك الأعرابي لاربو كوني أو قال غيره أبي لمي وتواصى فقال يا رسول الله أنري وجيشي ولون وضا تهدم البناء إلتي وغرق المال dúkìá wa ó الله لنا fad'u فرفع lana anábì sallallahu alaihi wasallam ó tún káwọ́ rẹ̀ sókè faqala allahumma hawalaina wala alaina dé ìparí hadith yẹn kí la fẹ́ lò ń belé láti lè fi buttress nǹkan tí al-imam tí wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn yìí ní kí anábì sallallahu alaihi wasallam وكان يستسقي إذا قحط المطر في خطبته النبي صلى الله عليه وسلم أما بلون قرج نباتي وجباتي ذكي و أما شليد في خطبتي نبي خطباري ويخرج إذا اجتمعوا النبي أجدي نيوجو جمعة إذا اجتمعوا نباتي ذكي وين يقول فإذا دخل المسجد تباو نمشلاشي سلم عليهم يو سوا فإذا صعد المنبر تباك منبر استقبالهم بوجهه وسلم عليهم يو بكنا وسلم عليهم يو سوا ثم يجلس يواجهه ويأخذ بلال fil adhan bilali ó wá ṣe kí ni bilali ó pèrún eléyìí náà rinlẹ̀ nínú sunna anabuwa muhammad sallallahu alaihi wasallam ibo ṣe rinlẹ̀ nínú sunan abi dawud bákanáà ó rinlẹ̀ nínú sunan ibn majah ikú anabuwa muhammad sallallahu alaihi wasallam agumin bari bákanáà yóò sálámà eléyìí rẹ̀ nù Sunan Ibn Majah náà wọ́n ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kana idha sa'ila al-minbar sallam kana idha sa'ila al-minbar sallam tó bá gùn mímbàrí yóò so eléyìí onílẹ̀ nínú sunan ibn majah bákanáà nínú sunan abi dawud كان النبي صلى الله عليه وسلم يخطب خطبتين النبي عما شي خطبة بيجي كان يجلس إذا صعد المنبر يوجكو nígbà tó bá gun mímbà rí hátà ya furfa tí è parí kútbà rẹ̀ ara ọkọ̀ọ́lẹ̀ azbin ثم يقوم that is uh, muazzin يقر ليمتي حتى يفرغ ara وقال المؤذن tí muazzin ó fi parí irun pípé yóò jókòó tí muazzin ó fi parí irun pípé ثم يقوم لين anabi wá dìde láti ṣe khutba فيخطب yóò ṣe khutba ثم يجلس lẹ́yìn yóò jókòó فلا يتكلم kò ní sọ̀rọ̀ ثم يقوم فيخطب لن يتنجي لا تشي خطبة لا تجي سيلي أوريلا إنه سنان أبي داود إنه حديث عبد الله بن عمر رضي الله عنه نعم يكفي النبي صلى الله عليه وسلم تي أبا ونو مشلاشي يو سلاما إليه كويلي إلي تي أريتو فسمولة فون شما تبا غوري من باري yóò sálámà eléyìí orinlẹ̀ nínú àdífẹ́ Ibn Majah sọ gẹ́gẹ́ bí a ṣe sọ ní tí ó tẹ́wọ̀n then tó bá rí kó jókòó lórí mímbà yìí so muazzin yóò pèrún tí muazzin bá pèrún tó bá parí rẹ̀ òun náà dìde láti ṣe khutbah yóò jókòó yóò tún dìde padà so eléyìí gẹ́bà ṣe sọ orin lẹ́nu hadithi abdullahi bin umar ẹbú ṣe ń bẹ nínú sunan abi so uh, al-imam muhammad bin abdul wahhab alayhi rahmatullah níbi ikhtisar wọn tí wọ́n ṣe fún zadul ma'aj títí al-imam ibn qayyim al-jawziyya alayhi rahmatullah wọ́n ní wa yakhruju idha ijtama'u yóò jáde nínú ilé rẹ̀ idha ijtama'u táwọn èèyàn bá ti kójọ sínú mọ́ṣáláṣí fa idha dakhala al-masjid tó bá wọnú mọ́ṣáláṣí sallama alayhim yóò sallama sí wọn a ní ilé yìí tẹ́kì rẹ̀ kò ń ṣe nǹkan tí orílẹ̀ ní ẹ̀rì ṣùgbọ́n fàídá sọ ìdàl mímbar tó bá gún mímbar ìtẹ̀kbáláhù ìtẹ̀kbáláhù bí wá ṣe yóò dojú kọ wọn so ilé iná ilẹ̀ ikú àwọn sọ̀hábà rọ̀dọ̀wánulá aléyí so wọ́n ní àwọn tánàgbàgbórí mímbar ìtẹ̀kbáláhù bí ojú hínà ha ànábì sallallahu alayhi wa so lẹ́yìn ẹ wọ́n ní وسلم عليهم ثم يجلس ويأخذ بلال في الأذان بلال يقر فإذا فرغ في بلال بقري قام النبي يجد وخطب يشي خطبة ويعتمد على كوس أو عصر النبي صلى الله عليه وسلم أري لا يلوري أو àwọn aṣọ àbí lórí pọ̀pá so eléyìí náà ó wá nínú sunan àbí daoud ṣùgbọ́n ṣe súnnà ní pé kí ó rí láì lórí ọ̀hún ọfà àbí kó láì lórí pọ̀pá so eléyìí ní tó tẹ́wọ̀n kò ń ṣe súnnà ṣùgbọ́n tí ìyàn ní ìdí ẹ̀ ó lè lò tó wá nídìí ẹ̀ ṣùgbọ́n tí ò bá nídìí ẹ̀ so kò kí ń ṣe súnnà ní pé kó ìláì lórí pọ̀pá contrary sí ti àwọn àfáà tí wọ́n sọ wípé mustahab òun ni eléyìí so àwọn tó sọ wípé kò líle ṣe ń tá a pè ní súnnà ọ̀rọ̀ wọn ni tí ó ní wéètì ọ̀rọ̀ wọn ni tí ó ní wéètì then uh, afan tẹ̀síwájú so wọ́n ní wakana mimbaruhu salata darajat mimbari anagowa muhammad sallallahu alaihi wasallam steps mẹ́ta lóní step àkọ́kọ́ step kejì àti step tí ó dúólé lórí ṣe súnnà lélẹ́yìí àbí etí ó kàn wá coincidentally tẹ́lẹ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam kò ń ṣe khutba lórí mimbar ó máa ń dún lẹ́lẹ́ láti ṣe khutba ni ní ẹgbẹ́ bí kùkùtégi kan tó àánú mọ́ṣáláṣí obìnrin kan ló wá ní ló suggestion wá ipe kó ń ṣe mímbàr fún anábì sallallahu alaihi wasallam tó wá pa ọmọ rẹ̀ láṣẹ pé kó bá ṣe mímbàr yìí ṣé anábì sallallahu alaihi wasallam ló wá fún un ní instruction wípé kó ṣe ní step mẹ́ta ni àbí ẹni tó ṣe ló kàn ṣe ní step mẹ́ta sàn tó wá gbà pé anábì sallallahu alaihi wasallam ló ní kó ṣe ní step mẹ́ta wọ́n á ní súnnà òun ni kí mímbàrù jẹ́ stẹ́pù mẹ́ta so tó bá jẹ́ less than three steps kò bá mímbàrù ànábì sallallahu alaihi wasallam lọ tó bá dẹ̀ pọ̀ jù yẹn lọ àṣejù ti tún wọ̀ ní àwọn ìlú ní wọ́n lè ṣe mímbàrù wọn tó ṣe wípé steps ẹ̀ ó lè máa lọ bí méje tó ṣe pé ìmọ̀ọ́mọ̀ agùngun tí ó dé láfẹ̀ẹ́ so eléyìí àwọn tó má gbà pé súnnà òun ni kí a ṣe tìkádù mímbàr bá nàbí sọ̀lá sàn ṣe ṣe wọ́n ni tí wọ́n ṣe yẹn dídí àní khilafu súnnà òun ni nǹkan tí wọ́n ṣe Sheikh Al-Albani alayhi rahmatullah wọn sábà máa sọ eléyìí nípa pé lára aburú rẹ̀ òun ni pé tó bá ti gùn báyẹn yóò affect saf ìyẹn tó bá ti ga jù sórí pé ó ṣeé ṣe kí àwọn tẹ́psì kan kó gé sáfù àkọ́kọ́ kódà ìbí lè gé sáfù ẹlẹ́ẹ̀kejì so wọ́n ní tó bá súnà mú ní ká ṣe bánabi sallallahu alayhi wa sallam kò ṣe ṣe so wallahu alam eléyìí a nǹkan tí ó ní wéètì náà ni. Salimán Muhammad bin Abdul Wahab alayhi rahmatullah wọ́n ní mímbàrí anábi sallallahu alaihi wasallam salatu darajat ìpele mẹ́ta ni وكان قبل اتخاذه يخطب على جذع كان بيتوم منبر كتو ديكو أنلو منبر أما شيء خطبة lẹ́ni tó ṣe rí pé ó fi bí kùkùté kan sí iwájú walam yu'dar al-minbar fi wasati al-masjid bal fi janibi al-gharbi ó ní mímbàrí yẹn wọ́n gbé sí àárín mọ́ṣáláṣí bí ó bá kí ń ṣe wípé western side yìí mọ́ṣáláṣí ni wa baynahu ẹran láti kọjá ń bẹ́ẹ̀ wakana idha jalasa alayhi fi ghayri al-jumu'ah tani bá jókòó lórí rẹ̀ ní ọjọ́ tó yàtọ̀ sí ọjọ́ jùmọ̀ aw khataba qa'iman yawm al-jumu'ah àbóṣe khutba lórí rẹ̀ ní ọjọ́ jùmọ̀ ìtàdára ashabuhu ilayhi bí wujuhihim àwọn sáré rẹ̀ wó tọ́nù tó wọ́ sí ẹ̀ فكان يقوم فيخطب النبي عبدو يوشي خطبة ثم يجلس جلسة خفيفة يجكو ثم يقني جكوتي أفوية ثم يقوم يوالد فيخطب ثانية يوشي خطبة لكن فإذا فرغ منها تي أبقى لخطبة أخذ بلال في الإقامة بلال وش إقامة lásìkò ànábì sallallahu alaihi wasallam tó bá wọnú mọ́ṣáláṣí yóò gorí mímbà lílọ straight yóò sálámà yóò jókòó bìláàlù ó pèrò tí bìláàlù bá parí irun òun ó dìde tó bá parí irun pípé ànábì sallallahu alaihi wasallam ó dìde láti lè ṣe khutba àkọ́kọ́ tó bá parí khutba àkọ́kọ́ yóò jókòó padà yóò tún dìde yóò ṣe kúdùbà ẹlẹ́ẹ̀kejì tó bá parí kúdùbà ẹlẹ́ẹ̀kejì Bilal ló ṣe ìkọ́mà fún irun kúdùbà Ànábì sallallahu alaihi wasallam nítorí jẹ́ nǹkan tí ó kúrú ni kò ń ṣe kúdùbà gúngún contrary sí nǹkan tí a bá sábà lónìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù mọ́ṣáláṣí kúdbà tó gùn ni wọ́n máa ṣe so kúdbà ṣókí òun náà ni tó ṣe pé ta bá wò ó lè má ju 15 minutes lọ so ṣùgbọ́n àárín lónìí àwọn èèyàn ṣe kúdbà one hour one hour plus so eléyìí khilafu sunnah anabi sallallahu alaihi wasallam ó ní inna tula صلاة الرجل وقصر خطبته مئنة من فقه kírun bún kí kúdùbà kúrú àmì àgbọ́yé ni so tí o wá ń ṣe ike bóyá à ń try láti máa interpret or ṣe translation nǹkan tí a sọ sí èdè ní in tó bá a mú ní kí kúdùbà má ju bí fifteen twenty minutes lọ kí n kan wo nǹkan wo ló jẹ́ nǹkan ẹ̀kọ́ tó lè benefit àwọn èèyàn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa tẹ́lẹ̀ bí a nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdájọ́ ẹ̀sìn kí wo àwọn nǹkan ènìyàn lè fi báwọn èèyàn sọ̀rọ̀ so eléyìí oníṣe sí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam so ìgbà míì ó lè ka àwọn baptist Quran tó ṣe pé ní tí ó fi ṣe khutbah náà nìyẹn wọn arábìnrin kan tó sọ ike ẹnu ànábì sallallahu alaihi wasallam lòun ti memorize suratu Qaf látara pé ànábì sallallahu alaihi wasallam ó sábà máa kà á tó bá ń ṣe kúdùá náà irun pípé èyí tí ó ń bẹ lásìkò ànábì sallallahu alaihi wasallam òun ni ká pèrò kánẹ́ṣe kọ́mà ìwọ̀n ẹyọ kan ẹ́ wọ́n ṣe kọ́mà gẹ́gẹ́ a ṣe kà jáde ṣùgbọ́n ní àsìkò Usman radiyallahu anhu ó di pé àwọn èèyàn ti ń pọ̀ sí so bákan náà àwọn èèyàn ń bízí nínú ọjà ó wá ní ká máa lọ kan níbi tó ń pè ní kan nínú ọjà Madina. No tí wọ́n máa lọ pèrún irun yẹn láti lè sọ fún àwọn tó ń ṣe kátàkárà kìrìkì kan stọ́pù káràkátà wọn láti lè prepare fún ìwà tujúmọ́ wọ́n ẹ̀ṣẹ̀ wá pé ìrùn tán máa pè lásìkò ànábì sallallahu alaihi lẹ́yìn ìgbà tí Usman radiyallahu anhu tí ó wá gorí mímbàr tó sálámà tó jókòó wọ́n wá pé ìrun tán máa ń pè lásìkò anábì sallallahu alayhi wa sallam ìrun tí usman radiyallahu anhu tí ó introduce tí wọ́n máa ń pè ní àyè tí wọ́n pè ní zawra yẹn ìrun yẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tí wọ́n wá ni wọ́n padà tún gbé wọnú mọ́ṣáláṣí sọ̀háwò pàwọn mọ́ṣáláṣí ni wọ́n kọ́kọ́ pè wọn àkọ́kọ́ tó bá yá wọ́n ó tún wá ṣe kí ni wọ́n ó pèrún ẹlẹ́ẹ̀kejì ńgbà tí imáàmù bá gorí mímbà ìtàbí ṣe wọ́n ní Uthman radiyallahu anhu òun ló introduce rẹ̀ so anábi sallallahu ní sọ kí ni fa'alaikum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyina min ba'di ẹ̀dùn sunnah àti súnà àwọn alkúláfà urashidun almahdiyun àwọn khalifa tí wọ́n rólé fún mi àwọn tí wọ́n jẹ́ ní ìmọ̀nà so in tó fi lè mú Usman radiyallahu anhu tó fi introduce kìíní ẹ ó túmọ̀ sí pé nǹkan yẹn has come to stay ó ti di nǹkan tó ṣe rí pé ó ti di pátán fásù ẹ̀sìn wa ṣùgbọ́n ara wọn àfẹ́ ẹ̀sìn tí wọ́n tako nǹkan yẹn in fact ní àwọn sahaba radwanullahi alayhim abdullahi bin umar radiyallahu anhuma ó ní bídí àmì náà aláwọn afẹ́ẹ̀sì tó ṣe pé kò ń ṣe òtùmánù làwọn fọ́ọ̀tì ipò introduce bídí à wọ́n gbà pé in tí usmanu introduce yẹn ó introduce yẹ síbi tó ti wúlò so ìwádìí wá sínú mọ́ṣáláṣí eléyìí kò ṣe nǹkan tó bá mu so in tí usmanu ṣe ó ṣe ń gbà tí hajjá wà fún so eléyìí nísìnyí tán bá pè wọn ẹyọ kan à ń lo microphone tó lè travel far so a ní di èrò azani tí usmanu introduce one usmanu introduce ẹ̀ sínú mọ́ṣáláṣí ibi tó gbé lọ tán pè ní zaura so nígbà tí àbá ti ṣe irú nǹkan tó ṣe ìyẹn kíká gbé lọ́bì kan tó yẹ pé tí mọ́ṣáláṣí náà ti fẹ́ ṣe tabarẹ̀ pẹ̀lú pẹ̀lú mike yóò travel far unlike irú àsìkò usman radiyallahu anhu torí báwọn èèyàn ń bẹnu ọjà tó ṣe pé kìíní ti tún fẹ́ so tí usman bá ní ah, excuse àti introduce rẹ̀ èyí tí àwọn èèyàn tún ń ṣe lónìí pẹ̀lú pé wọ́n pè wọn ẹlẹ́ẹ̀mejì nínú mọ́ṣáláṣí lọ́jọ́ ọjọ́mọ́ eléyìí lè má ṣe ṣàlàyé sọ̀rọ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí wọn a máa ṣe lé hátà fil aramil maki ẹ̀mejì ni wọ́n pè wọn ó kọ́kọ́ pè wọn àkọ́pẹ́ tó bá yá ìmọ̀ọ́mù ó yóò borí mímbàrí yóò sálámà wọn pè wọn in tó wá ti di nǹkan tó gbalẹ̀ kan báyìí tó rẹ̀ yẹ pé kí ni Usman náà fi ń ṣe ẹ̀rí téyìn ó bá sọ wípé èèyàn fẹ́ kọ́ ó ní di ìfarabalẹ̀ náà torí pé àwọn tí wọ́n ń ṣe wọ́n ní nǹkan tí wọ́n gbára lé òun náà ni pé Usman radiyallahu anhu òun ló introduce nǹkan yẹn àwọn sàhábà ọ̀pọ̀lọpọ̀ ń wò rẹ̀ tako nǹkan yẹn nígbà tí ó introduce rẹ̀ so tó má gbé wá sínú mọ́ṣáláṣí nísìnyí tánlẹ̀ lo microphone sí so ọ̀pọ̀lọpọ̀ wo pé kò sí nǹkan tí ó burú ń bẹ́ ṣùgbọ́n wallahu alam èyí tó dáa náà ni pé kéèyàn fi ilẹ̀ bó ṣe wà lásìkò ànábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní wa kana ya'muru bil-junubi minhu ànábì àmọ́ pàṣẹ ìpé káwọn èèyàn súnmọ́ wal insaf kí wọ́n dẹ̀ dákẹ́ láti máa gbọ́ọ̀rọ̀ tí òun sọ ìyẹn khudwa wa yukhbir anábíà máa sọ pé anna ar-rajula idha qala li sahibi antik ipe téèyàn bá sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé dákẹ́ faqad lága ó ti sọ̀sọ̀kúsọ wa man lága fala jum'ata ẹni tó bá dẹ̀ sọ̀sọ́kúsọ kò ní ládàá jùmọ́ hadithi Sheikh Al-Albani alayhi rahmatullah wọ́n ní kò lálàáfíà náà ìsúnmọ́ ìmáàmù ní tó dáa ni gẹ́gẹ́ bí anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ṣe sọ tí a bá súnmọ́ ìmáàmù tí ó dẹ̀ tẹ́tí sọ̀ládá tó ń bẹ fún ládá tó pọ̀ ní gẹ́gẹ́ bí nǹkan tí aṣílálàyé ní ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá láti jẹ́ pé kí àwọn máa sọ̀rọ̀ kátẹ́kí sí imam anami sallallahu alaihi wasallam sọ pé idha qulta li sahibika ansich yawm al-jumu'ati wal imam yakhutub faqad laghawta tó bá fi lè sọ fún imam tó bá fi lè sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ipe antic dákẹ́kọ̀ọ́ mọ́ gbọ́n tí máa mú un sọ ní ọjọ́ jùmọ́ tí máa mú dẹ̀ ń ṣe kúdùbà lọ́wọ́ fàkọ̀dùlà gáúta ó ti sọ̀sọ̀ kú sọ ìyá ní kúdùkà láhùwà ó sọ ìsọkúsọ so ẹni tó wá lẹ̀ àwọn àfa wọn ní bí ẹni pé kò ní ládàá jùmọ́ àmì bó ti jẹ́ pé hadith yẹn alọ́rọ̀ ń bẹ lórí ẹ̀ ṣùgbọ́n ìsọ̀sọkúsọ pẹ̀lú wíké èèyàn tún ṣe wá sí ní o torí pé ní ta sọ fún pé dákẹ́ ńgbà tí wọ́n mú un ṣe kúdùbà lọ́wọ́ wá sí láṣẹ fún ṣùgbọ́n wá sí yẹn wá sí tá nídìí ni tàbá lè fi ìṣára ìtọ́ka ṣe wá sí yẹn fún bá láìsí ṣùgbọ́n ká sọ fún wípé dákẹ́

kò ń ṣe àsìkò subhanallah alhamdulillah la ilaha illallah kò ń ṣe àsìkò yẹn ni àsìkò al-insọ́ọ̀tù ní kálísìn sí imam ó ní àsìkò yẹn kò ń ṣe àsìkò ìmá sọ̀rọ̀ ní kò ń ṣe àsìkò ìmá ṣe wá àti gan tòlòjọ́ pé bí àwọn àfáà tán wò ó tí ó lóun ṣe wá àti nígbàtí kódùbà ìmáàmù ń lọ fọkànlábà òun gan fún rẹ̀ ó ti sọ̀sọ́kúsọ ó ti gbé gbági وكان إذا صلى الجمعة دخل منزله nam ka tó tẹ̀síwájú lórí yẹn exception wà fún ẹni tó wọnú mọ́ṣáláṣí nígbàtí máa mú ṣe khutba lọ́wọ́ torí hadithi anábi sallallahu alaihi wasallam tó ní idha dakhala ahdukum almasjida yawm aljum'a wal imamu yakhutub téèyàn kan bá wọnú mọ́ṣáláṣí nínú yín lọ́jọ́ jùmọ̀ tí wọ́n mú ṣe kútbà lọ́wọ́ ó ní fàlìsọ́lì raka'atain aw fala yajri hatta yusalli raka'atain kó má jókòó àfi tó bá kíráka méjì wàlíyàtajawaz fìhìmà ráka méjèèjì yẹn kó ṣe wọ́n fúfú yẹ kó má fa wọn gùn eléyìí ni ọ̀gọ̀rọ̀ àwọn afẹ́ẹ̀sì náà fi níta bá wọnú mọ́ṣáláṣí lọ́jọ́ jùmọ̀ àti mọ̀mú ìṣokúgbà lọ́wọ́ súnnà ní káṣíyàn ráka méjì eléyìí ó exception níbi má sọ̀rọ̀ tá a sọ tí a nàbí sallallahu alaihi wasallam sọ pé idha qulta li sahibika ansit yawm al-jumu'ati wal imamu yakhutub faqad laghawt so tá à ń gbọ́ yẹ pé ká wọ́n sọ̀rọ̀ mẹ́ exception ni ìyànraka méjì ó máa jẹ́ torí ànábi sallallahu alaihi wasallam ní falyatajawwaz fìhímà kó ṣe wọ́n fúfú yẹ ìkánú àwọn tàbí Sulaik al-Ghatafani òun náà ti wọnú mọ́ṣáláṣí tó jókòó Ànábì sallallahu alaihi wasallam ó instruct rẹ̀ pé kó dìde padà ó dẹ̀ ní kó kí rákà méjì eléyìí tí ọ̀gọ̀rọ̀ àwọn àfẹ́sì mẹ́rin rẹ̀ ṣùgbọ́n ní mọ́gbà bí àwọn alìmọ̀lìkíyà wọ́n gbà wípé ká má kí rákà kankan ló jẹ́ pé àwọn bàbá wa ní Yorùbá ìtàn máa sọ ọ̀wọ̀ náà ni pé tó bá ti wọ mọ́ṣáláṣí tí ìmáàmù rẹ̀ ń ṣe kúdùbà lọ́wọ́ ní ọjọ́ ọdúnwà jòkó ni mákìráka kankan má mákìráka kankan so eléyìí wọn a máa fi kín lẹ́yìn nípa pé èèyàn kan ti wọ mọ́ṣáláṣí tó ṣe pé ó fẹ́ kírun bẹ́ẹ̀ àbí tó ń lọ tó ń kọjá kíní so anábì sallallahu alaihi wasallam ó wá sọ fún ẹnìyàn wípé joko faqad azaita faqad azaita an-nas ìmọ̀ la àárín àwọn èèyàn lọ ó ti ṣe kíní ó ti kó sùtà bá wọn ṣùgbọ́n wallahu alam èyí tó tẹ̀wọ̀n òun náà ní kí akíraka méjì kò jẹ́ exception níbi general rule yẹn ni wallahu a'lam wa kana idha salla al-jumu'ata dakhala manzila tó bá kírun jumu'a anabi sallallahu alayhi wa sallam yóò wọ ilé rẹ̀ lọ fa salla rak'atayn yóò kí raka méjì yóò kí raka méjì sunnataha kó máa jẹ́ súnà ìrun júmọ́ àti òkè náà ìrun júmọ́ kò ní súnà bìfọ́ tá a sọ wípé súnà tí a máa ń kí bìfọ́ júmọ́ àmì yàtọ̀ sí ipa wọnú mọ́ṣáláṣí akíraka méjì àbí àtètè dé mọ́ṣáláṣí akínta kí nínú raka ṣùgbọ́n rákà méjì ta kí gbàtà wọnú mọ́ṣáláṣí tahiyatul masjid ni àmọ́ yẹ rákà ta kí nígbàtà wọnú mọ́ṣáláṣí tí ma mú ò tí bẹ̀rẹ̀ kótùbà eléyìí òun náà dádó tí ẹ̀ ní so ìrun júmọ́ kò ní súnnà qabliya ṣùgbọ́n ó ní súnnà ba'diya súnnà ipe kí lẹ́yìn gbàtà bá kì tán so anabi sallallahu alayhi wa sallam a máa kí rákà méjì lẹ́yìn ìrun jùmọ́ nínú ilé rẹ̀ hadithi kan wá ó ní man kana musalliyan ba'da al-jumu'ati falyusalli arba'a ẹni wá bẹ́ kí náfílà lẹ́yìn jùmọ́ kó kí rákà mẹ́rin àwọn afá mi gbọ́ yí lọ síbi wípé tó bá ṣe pé inú mọ́ṣáláṣí ló ti kí yóò kí mẹ́rin ṣùgbọ́n tó bá yẹ pé lẹ́ni yóò kí méjì gẹ́gẹ́ bí anábì sallallahu alaihi wasallam ṣe kí adẹ̀ráwọn mi ń tan gbọ́ yé sí pé a lè kí up to mẹ́fà àti mẹ́rin yẹn nínú mọ́ṣáláṣí méjì ní ilé ilé yìí alimam ahmed alayhi rahmatullah wọ́n ṣe bí ẹni fi sí bí ilé wa amara man sallaha an yusalliya ba'daha arba'a ó pa ẹni tó bá kí láṣẹ pé kó kí mẹ́rin lẹ́yìn rẹ̀ qala shaykhuna sheikh wa sọ láti ibn qayyim tí ó kọ tíra gangan tí al-imam muhammad bin abdul wahhab tí wọ́n wá ṣe ìfisọ́rù rẹ̀ oní sheikh wa sọ pé idha salla fil masjid salla tó wá kí mọ́ṣáláṣí yóò kí mẹ́rin wà ìzà sọ́lá fi bẹ́ẹ̀kì tó bá ṣe pélé rẹ̀ ló ti kí a yóò kí rakàtẹ́ sọ́lá rakàtẹ́ yóò kí rákà méjì so eléyìí òun ni ọ̀rọ̀ nípa èrò jùmọ́à gẹ́gẹ́ bí al-imam muhammadu abdullahi rahmatullah bí wọ́n ṣe ṣe ẹ̀kùtìsọ́rù rẹ̀ so gẹ́gẹ́ bí talib ilm ọmọ akẹ́kọ̀ọ́ ká gbìyànjú láti gbọ́ àwọn nǹkan wọ̀nyí yé ní ìtò ní ṣe pẹ̀lú ìrun jumu'a àti àwọn nǹkan tí anábi sallallahu alaihi wasallam tó máa ṣe ní ọjọ́ jumu'a tí a ti ṣàlàyé fúnra wa láti nù Mukhtasar Zad al-Ma'ad abẹ́lẹ́ wa subhanahu wa ta'ala ìtì abára wa sọ iná kọlọ́mà kó jẹ́ kí ó ṣe wá láǹfààní subhanaka lahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh Wow. náà ìbéèrè ní wípé ẹni tí ó já láàárẹ̀ tí ò lè gbàwẹ̀ látara rẹ̀ tó ń ṣe é àbó jẹ́ arìnrìn àjò tó ṣe pé àwẹ̀ Ramadan kò ń ṣe ọ̀ranyàn fún láti gbà nínú Ramadan tó bá ṣe ìrìn àjò ṣùgbọ́n yóò gbà padà ṣẹ́niyàn lè báyàwó rẹ̀ láṣepọ̀ ní inú Ramadan ìdáhùn sí ìbéèrè yẹn a máa wù lọ́nà méjì àkọ́kọ́ ni wípé tó bá ṣe pé ìyàwó rẹ̀ ó ní excuse láti má gbààwẹ̀ bóyá arìnrìn àjò ní àwọn méjèèjì bóyá arìnrìn àjò ní àwọn méjèèjì adẹ̀mọ̀ pé àwò kì í ṣe ọ̀ranyàn fún arìnrìn àjò láti gbà á nígbà tí ó bá ń bẹ ní àjò tí pé yóò san padà ní gẹ́gẹ́ bí ti Ọlọ́run subhanahu wa ta'ala tó sọ ipé tàunkánà maridon aw ala safarin fa'iddatun min ayyamin ukhra ẹni tí ó bá jẹ́ aláàrẹ̀ àbúnbẹ lórí ìrìn àjò ó gbà á ní àwọn ọjọ́ mi sọ ọkùnrin yìí aláàrẹ̀ ni àbárìnrìn àjò ìyàwó òun náà jẹ́ aláàrẹ̀ àbí òun náà jẹ́ arìnrìn àjò tí wọ́n lè bára wọn láṣepọ̀ nínú oṣù Ramadan ní ọ̀sán Ramadan eléyìí ni tó correct kò sí nǹkan tí ó burú ń bẹ àwọn afáàmì a ní kí wọ́n bọ̀wọ̀ oṣù yẹn that is àsìkò àwẹ̀ ṣùgbọ́n kò rí ní sí ẹ̀rí tó sọ wípé wọ́n lè bára wọn láṣepọ̀ lópin ìgbà tí àwẹ̀ ò bá ti kí ń ṣe ọ̀ràn èèyàn fún àwọn méjèèjì láti gbà á ní àsìkò yẹn bí kéèsì oúnjẹ náà ni sàwọn méjì lè jẹun ní ọ̀sán àwẹ̀ ìgbà tí àwẹ̀ ò ti kí ń ṣe ọ̀ràn èèyàn fún wọn ní àsìkò yẹn sọlọ́ jẹ́ pé lápẹjú ẹ̀sìn èèyàn kan lọ ṣe umra ó gbé ẹ e láti nàìjíríà ó fẹ́ lọ ṣe umra ṣó lè jẹun ní ọ̀sán àwẹ̀ lọ́hùn-ún àbí kò lè jẹun èsì ni pé ó lè jẹun ṣùgbọ́n kó kàn má jẹun gbangba ta nítorí kó má sọ̀rọ̀ ẹ̀ di object of attack ṣùgbọ́n kó ń fẹ́ gbádùn tí ọlọ́mọba subhanahu wa ta'ala fún wọn ní rúkṣọ́ eléyìí kò sí nǹkan tí ó burú ń bẹ látara pé kí ni arìnrìn àjò ni ṣùgbọ́n tó bá gbáwọ̀ ìyẹn ni tí ó fi dáa jùlọ náà apá kejì òun ni kó ṣe yí pé ọkọ ló ní excuse ìyàwó ní excuse tó túmọ̀ sí pé ó yẹ kí ìyàwó gba àwẹ̀ so irú ìyàwó bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ aláwọ̀ ọkọ yẹn láti báwọn láṣepọ̀ torí pé tó bá aláyẹ̀ láti bá aláṣepọ̀ tó yóò san kàfàrà òun náà ni kó gba àwẹ̀ oṣù méjì tẹ̀léra wọn tó yóò san kàfàrà ni so kò gbọ́dọ̀ aláwẹ̀ láti súnmọ́ tóun ò bá ti ní excuse ṣùgbọ́n kéèsì àkọ́kọ́ tá a sọ àwọn méjì jọ ní excuse òun ni kéèsì àkọ́kọ́ so wallahu a'lam nǹkan uh, lórí ìṣe investment nínú àwọn islamic banks láì dárúkọ báńkì kan pàtó ṣe léyìí tá a ti sọ̀rọ̀ lórí ẹ̀tẹ́lẹ̀ ni náà ọ̀pọ̀lọpọ̀ àwọn the so-called islamic banks wọ́n sábà máa ń lo fàtáwọ́ àwọn àfáà ti ṣe pé ó rọ̀ lórí irú àwọn matters báyìí torí pé wọ́n believe pé eléyìí ló pí àwọn eléyìí ló máa pí àwọn ni sọmọtàwọn ń lo fàtàwọn àwọn àfáà tó ṣe wípé ó rọ̀ bí kí wọ́n lo àwọn fàtàwọn bí Yusuf Qaradawi àtàwọn níbẹ̀ wàrà tabaníkàwò àwọn mọ̀jámì fìkìyà àwọn academics bóyá ọ́ndà Rabitatul Alami Islami ni àbí ọ́ndà uh, Munazzamatu Ta'awun Islami tánpì ní Munazzamatu Al-Mu'tamar Islami tẹ́lẹ̀ ní OIC afik academy tó ń bẹ ní abẹ́ wọn tàbá àbí ayatu kibarulama àbí al-lajnatu da'ima ní Saudi àtàwọn míì bẹ́ẹ̀ tó ṣe wípé wọ́n ní àwọn bodies tó ṣe wípé wọ́n ń gíbu fatwa tábàwò ọ̀pọ̀lọpọ̀ àwọn fatawa àwọn míì nípa ọ̀rọ̀ kátàkárà ó lè mọ́ lọ pẹ̀lú eyín tí àwọn Islamic banks tí wọ́n dúró lé lórí ṣùgbọ́n kò túmọ̀ sí pé àwọn islamic banks wọ̀nyẹn wọn láwọn àfáà tí wọ́n ń sọ tí àwọn ń ṣe ṣùgbọ́n most àwọn àfáà yẹn àwọn àfáà tí fatawa wọn rọ̀ yìí lórí irú àwọn kan báyìí so ló fi jẹ́ wípé ẹ̀ẹ́rẹ́ lómi nú àwọn àfáà yóò ní tí àwọn islamic banks yẹn ń ṣe kò correct so ó níbi tóun ti ń bọ̀ wá ẹni tó bá ló correct ó níbi tí òun náà ti ń bọ̀ wá ṣùgbọ́n yìí tó pàtàkì ni wípé ká wo mọ́sálà yẹn gangan pẹ̀lú àwọn ẹ̀rí tó ṣe wípé ó bá tẹ̀ ìgálẹ́sọ̀ bí a tó ké àfa kan ló sọ àfa kan ni ò sọ ká wo nǹkan yẹn so èwo ni ẹ̀rí báàkì nínú àwọn positions wọ̀nyẹn so eléyìí ni a fi làádìí mú so apart from àwọn àìhàtù tí mo sọ yẹn ni àwọn individuals àwọn àfáànà ń bẹ Sheikh Al-Albani alayhi rahmatullah wọ́n ní positions mọ́ ṣe ní lórí ọ̀rọ̀ sọ́lá ọ̀rọ̀ zaka ọ̀rọ̀ siyam náà náà ní lórí ọ̀rọ̀ kíni albuyu ó ti ní sí bẹ́ẹ̀ náà ní Sheikh Bin Baz alayhi rahmatullah náà ní àwọn individual fatawa wọn lórí àwọn nǹkan wọ̀nyí Sheikh Ibn Uthaymeen àtàwọn afáfá ní bẹ́ẹ̀ tìbí kálukú wọn ní kìíní so tó bá sọ pé àwọn kan ní sin pé bóyá expert ni wọ́n ní fíìdì yẹn bẹ́ẹ̀ ló ní ilé jẹ́ pé nǹkan tó study tó dẹ̀ gboyè lé lórí níbẹ̀ kò túmọ̀ sí wípé ó mọ̀ ju àwọn tí wọ́n gboyè lórí ẹ̀ lọ torí pé in tí ó máa study in táwọn àfáà ti gbé kalẹ̀ sínú tíra náà ni òun náà ni tẹ́mi ó sọ́jú rẹ̀ so ìsílà kó mú kí fún àwọn tó ṣe wípé wọ́n rọ̀ àti kó mú kí fún àwọn mọ̀jámí ṣùkìyà mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ọ̀rọ̀ káwo pẹ̀lú ẹ̀rí òun ló má ta so èèyàn kan sin ó ṣe kí ni ó gba oyè. Eh, níbi àwọn nǹkan ẹni ó lè wọ́n ní túnmọ̀ lọ títí ni torí pé in tó ní ṣe pẹ̀lú òfin ẹ̀sìn in tí ó ti wà documented ni èyí gbogbo àwọn tó lẹ́jà wọn àfá jankan ẹlòmíì náà nú àwọn tó ń bẹ ní mọ̀jámì fìkìrí àwọn yìí ẹlòmíì sì ó ti jẹ́ professor for the past forty years fifty years ẹlòmíì ti jẹ́ professor tó ṣe pé wọ́n dẹ̀ ti ń dá sírú àwọn nǹkan báyìí so àkùjẹ́bí yẹn ṣe jẹ́ ni náà lórí ọ̀rọ̀ àìwófì so lára àwọn nǹkan tí àìwófì tí wọ́n bá fi lè gbé kalẹ̀ so àwọn náà ní ti wọ́n ní nǹkan kan tán gbé kalẹ̀ tó ṣe wípé àwọn kọ̀ràrá tí wọ́n that is àwọn resolutions wọn tí wọ́n mú níbi àwọn nǹkan torí pé àìwófì ni àwọn banks Islamic banks àwọn ni wọ́n gbé nǹkan kan yẹn kalẹ̀ fún ṣùgbọ́n àwọn báńkì náà lè mọ́ dúró sí ibi tí resolution àìwò fi ibi tó wà kòṣìbìkan sì prefer láti mú ìtàwọn individual callers, ní ìsọ gẹ́bí tí mo sọ so ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí àìwò fi bá sọ oníwèjì in fact tó bá di ọ̀rọ̀ káṣe kátàkárá nìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi tán wà ní pda ọ̀rọ̀ al-mu'amalatul maliyya al-mu'asira ìyẹn financial modern financial transactions or financial dealings wọ́n máa ń pèfẹ́ èyí tí àìwó fi bá fèrèfèrè rẹ̀ ọmọ sábà ń pèfẹ́ rẹ̀ ju nǹkan níta wọn apá tó bá jẹ́ ìyìnbí lọ́ba sọ́lọ̀ torí pé kíní àìwó fi nìyí àwọn àpò oríṣiríṣi náà ni wọ́n pè wá so wọ́n lè fún àpá kan ní lápẹjú kó lọ ṣe bá tó ń nǹkan kan wá pé sẹ́ǹtì wọ́n lè ná kọ́ṣà rẹ̀ tí wọ́n fi arrive sí kọ̀ráàrù kan so ó tún máa ń wà stronger irú position tí àìrò fi bá mú ṣé tí nísìn so bí abiru position àwọn alimọ́júmọ́ fiqi al-islami alimọ́júmọ́ fiqi islam gbé under rọ́bítọ̀ Rabitatul Alam Islami àbí under uh, uh, Munazzamatu At-Ta'awun Islami yẹn OIT so èyí tí àwọn majalu tí wọ́n bá arrive the group of scholars tí wọ́n arrive sí a lè fi wé nǹkan tí individual scholar wá sọ tẹ́mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jọ dùkú wọ́n jọ ná kọ́ṣà wọn lọ ṣe kán tó arrive sí nǹkan kan ó yàtọ̀ sí pé individual scholar kan try to arrive sí nǹkan kan ó ṣeéṣe pé pé individual scholar yẹn náà òun náà lára àwọn bọ́dì yẹn lòun náà wà ṣùgbọ́n kò lọ síbi tí majority àwọn bọ́dì yẹn lọ níta àlèmọ́tọ́ aláìsínàtì dáìmọ̀ níta àlèmọ́tọ́ yá ti kìbọ́rù lámà inú láìsínàtì dáìmọ̀ láyé ṣe gbùnbàzà àwọn náà ẹ̀dì ẹ̀ èrò ayatik bọ́ọ̀lá máa ní ìsìn láyé wọn àwọn náà ẹ̀dì ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ nítìí wọ́n lè mú kankan tó ṣe pé yàtọ̀ sí tó ń bẹ tí ayatik bọ́ọ̀lá máa múlé lórí lórí iṣu kan ṣékùn ló tẹ̀mí náà rahmatullah wọ́n lè ní mọ́kì tó máa yàtọ̀ so individual àkọlà lè ní mọ́kì fùtiẹ̀ tó yàtọ̀ sí in tí àwọn àti gúrùpù jọmọ tó túmọ̀ sí kò lọ pẹ̀lú ntọ́múnú gúrùpù yẹn but in majority àwọn èèyàn ní gúrùpù bá ń bẹ lórí ẹ̀ òun náà ni ó gbé jáde àkíní àkọ́rà rò pé ó yé so iṣu tó wà nílẹ̀ iṣu tó ṣe wípé ó ti wà explained tó dẹ̀ jẹ́ nǹkan tó ṣe pé ó claim so èèyàn kan ní ti pé ẹni yá nínú Islamic economics ní nǹkan kàmọ́ra wọn tó ibi tó sì máa padà sí náà ní ibi tá à ń sọ yìí àwọn kọ̀rọ̀ ará tí wọ́n ṣótí nísìn òun náà ni ó padà sí tí ò bá mú títí àwọn àyàfi níyà tí a sọ yẹn ni ó lè jẹ́ pé yóò mú nǹkan tí àwọn afrọ́dùnú àwọn àfáà míì tí wọ́n sọ pé gbogbo àwọn nǹkan táǹsẹ̀ náà sì kí wọ́n tó ara ẹ̀sán wọn máa pa àwọn tán jẹ́ expert nínú fíìdì economics níbi àwọn nǹkan tó ń ṣe ẹwà explaining nǹkan báyìí so wọ́n explain it based lórí explanation wọn òun ni wọ́n discuss ní ó fi pàtì resolution tó wọ́n fẹ́ pàtì lórí lórí ẹ̀yìn so àwọn kíní àìwófin yìí nǹkan tó ṣe pé ó ní wéètì dáadáa ni so ó ní wéètì dáadáa ṣùgbọ́n ibi tí problem wà ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn islamic banks yẹn náà kíní àìwófin yẹn lè má ṣe kíní ó lè má tẹ́ wọn lọ́rùn tí wọ́n á ṣe prefer kí àwọn mú nǹkan táwọn kọ́lá ní ìsọ̀ tó ṣe pé nǹkan yẹn rọ̀ tó lè máa fẹ́ wọ̀ wọn so kò jẹ́ bí àrùn yẹn jẹ́ wọn láwàá náà Thank you. náà ìbéèrè wo ni wípé ẹni tí kò rí mọ́ṣáláṣí mi tí ó lè ti kírun ojúmọ́ ní ìgbà tó jáde ju mọ́ṣáláṣí oníbídíà lọ khutba tí ìmáàmù dẹ̀ ń ṣe khutba tí ó takò súnà ní adẹ̀sọ yí pé èèyàn gbọ́dọ̀ listen sí khutba ìmáàmù so tẹ́ni yóò bá pay attention sí khutba ìmáàmù ṣé kò ń ṣe wípé ó kó síbi hadith anábúwa muhammad sallallahu alayhi wa sallam náà a ìpí attention sí kúgbà ìmáàmù ó ń gbọ́ nǹkan tẹ́ni yẹn sọ ìyẹn ni kò túmọ̀ sí wípé ó ń approve nǹkan tí mọ́mú sọ kò gba nǹkan tí mọ́mú sọ ìyẹn ò túmọ̀ sí wípé kí ni kó mọ́ gbọ́ nǹkan tí mọ́mú sọ. So ìyẹn ò túmọ̀ sí pé kó máa báwọn èèyàn sọ̀rọ̀ láti lè máa fi dá confusion kalẹ̀ yóò máa gbọ́ nǹkan tí wọ́n mú sọ náà ni pọ̀ òun ló mọ̀ pé nǹkan tó ń gbọ́ yìí o kò tẹ́ wọn lọ́rùn tó bá ṣe pé àyè àti lọ bá ìmáàmù yẹn lẹ́yìn ìrun ó wà láti bá a sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó sọ yóò ṣe yẹn lẹ́yìn yẹn so tí o bá gbọ́ nǹkan tí mo mú sọ bó ló ṣe fẹ́ pé àkíyèsí imam so two different things nìyẹn so yóò lè ti tí ntí mo mú sọ so láti mọ nǹkan tó ń wo tiẹ̀ fẹ́ correct tó ń bá ló ń fẹ́ correct ẹ̀ àbí láti mọ nǹkan tó ṣe pé òun náà sọ̀rọ̀ lé lórí tó ń bá dé àyè ibi tóun ti máa ń sọ̀rọ̀ ìfihàn kan sọ báyìí báyìí báyìí báyìí ṣùgbọ́n tí ò bá gbọ́ nǹkan tẹ́ni yẹn sọ bó ló ṣe fẹ́ mọ in tí ó pe àkíyèsí ìmáàmù yẹn lé lórí bó ló ṣe fẹ́ mọ nǹkan tí ó kọ́mẹ́ǹtì lé lórí so kò jẹ́ bí àárín ẹ̀sìn jẹ́ wallahu a'lam. ṣéyàn lè torí wípé mọ́ṣáláṣí oníbídíà òun ni mọ́ṣáláṣí tó wà ní àdúgbò tó ń wá kó wá torí ẹ̀ pẹ́ lọ sí jùmọ́ nítorí tí ó fi pẹ́ lọ sí jùmọ́ kó wá mọ́ṣáláṣí súnà lọ so that yóò lè lọ kí òun bẹ́ ṣùgbọ́n tí kò bá rí ìyẹn ò ní kó pẹ́ lọ sí jùmọ́ kó lọ torí pé àwọn pẹ́pẹ́ fúrú kan bẹ téèyàn máa ṣe before kó tó di pé ìmáàmù mórí nímbàrí náà bá ti sọ̀rọ̀ ń pẹ́ sẹ́yìn so fifteen minutes twenty minutes mímọ́ mi ló fi ṣe kódùbà torí kó lè gbọ́ nǹkan tí ò ní tẹ́ ẹ lọ́rùn bẹ́ẹ̀ ìyẹn ò ní kó torí ìyẹn kó dì náírà rẹ̀ ní àwọn ládàá tí ó lè rí tó ṣe rí pé Islam ó pè wá lọ síbẹ̀ àti pé káyọ̀tì mọ́ lọ sí jùmọ́à sòkò nítorí pé ìmọ̀ọ́mù sọ̀sọ̀kúsọ ní ẹnu ọba àti kùtùmọ̀ fẹ́ fi sọ̀rọ̀ kó wá dènà rẹ̀ ní àwọn ládá tí òun lè rí ìfọ́kúndó di pé ìmáàmù gun orí mímbà so yóò lọ náà ni ìmáàmù òun ní pírọ́blẹ́mù títí ẹ̀ òun fẹ́ gbaládá títí ẹ̀ lọ́tọ̀ so bí ẹ náà ṣe jẹ́ wallahu a'lam náà nínú Ramadan èwo ni tí anábíwá Muhammad sallallahu alaihi wasallam tí ó rẹkọmẹ́ndì fún wa ṣé kí ẹmọ yẹn náfílà ní àbí kó máa ṣe tìláwàtò Qur'an méjèèjì náà ni anábí sallallahu alaihi wasallam ló máa ṣe so Jibril alaihi salatu wasalam a máa ṣe Qur'an pẹ̀lú anábí sallallahu alaihi wasallam ní every Ramadan that is yóò mọ̀ ká fánàbí àníṣọ́lá àtàlámù mọ̀ ká yóò mọ̀ ṣe mọ̀árọ́bọ̀ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam so ó túnmọ̀ sí pé káka al-Qur'an nínú oṣù Ramadan iṣẹ́ olóore ni náà tó bá di alẹ́ ànábì sallallahu alayhi wa sallam àmàyàn náà fílà sèyàwó Aisha radiyallahu anha ó sọ أني ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على إحدى عشرة ركعة من رمضان أتي أثر رمضان أنا بيوكين كي كجا ركع مكان لا most of the time ولا لا ينو شو شمانم صلى الله عليه وسلم أما فاغو هي بيا عائشة شو أني كان يصلي أربعا فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي أربعا فلا تسأل عن حسنهن وطولهن ثم يوتر بثلاث النبي كمالي oni raka mẹ́rin yẹn raka tí ó dá gan-an bákan náà ó tún máa gún yóò tún kí mẹ́rin àdájú tó wá kí mẹ́rin yẹn yóò sinmi yóò tún wá kí mẹ́rin yẹn náà ó gún tí ó lè kí dáadáa yóò wá kí wítìrì pẹ̀lú mẹ́ta tó túmọ̀ sí ànábì sallallahu alaihi àmọ́ ẹ̀yẹn fílà ní òru Ramadan tó bá wá di last ten night, so ànábì sallallahu alaihi wasallam tún wá intensify rẹ̀ sí so kò ń ṣe mẹ́tọ́ọ̀dì tí àwọn èèyàn máa ń lò ń sìn wípé ká lọ ká tún padà wá ká kí tarawih ká ṣe wá kí tahajjud ilé làwọn afáà nínú wọn fi ń papò ìyẹn nípa pé anábì sallallahu alaihi wasallam kì í ṣe bẹ́ẹ̀ in tó máa ń kí náà ló ń kí ṣùgbọ́n ó lè fàágùn ṣùgbọ́n àwọn afá mi gbà yí pé irun òru ni salatu layl masna masna fa idha khashiya ahadukumu subha فليوتر آه بواحدة أو فليصلي واحدة توتر له ما قد صلى ìrúnrú méjì méjì ni so tí yàn bá kí ní mélòó kan tó lọ sùn ó bí ó tún lọ sùn ó tún jí para ó tún kí máàṣì kò sí nǹkan tó burú ń so kí la fẹ́ ló ń délé yìí ò ní pé òru ká máa yan náfìlà ní the best ó dáa jù ká sọ pé a kàn ń ṣe tìláwà bọ̀rọ̀ gidi lọ ní ọ̀sán so kí a máa ṣe tìláwà òun ni the best so méjèèjì náà lè ní ó gbìyànjú àti àti ṣe nam ṣé kí yẹn máa kà á bitadabur ní tabala fẹ́ ṣe tìláwà àbí kí yẹn máa kà á ní sardan káka máa dálẹ̀ lọ àbí ká máa kà á bitadabur eléyìí àwọn àfa ẹnu òkò lórí ẹ bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wọ́n gbà wípé rọmọbọ́ọ̀nù ó yàtọ̀ sáwọn oṣù tó kù sọlọ́ jẹ́ pé àá máa gbọ́ wípé irú àwọn bíi al-imam alayhi rahmatullah sittuna ah, eh, khatma sixty khatma náà máa parí every Ramadan láti tán bá ti bẹ̀rẹ̀ láàárọ̀ àbọ̀ bẹ̀rẹ̀ lásìkò kan yìí wọ́n á parí Quran lẹ́ẹ̀mejì Quran méjì ni wọ́n parí lójúmọ́ kan sòkan lè fi ka sixty bẹ́ẹ̀ náà ni alimami Shafi'i alayhi rahmatullah àtàwọn míì bẹ́ẹ̀ ẹlòmí aka 30 ẹlòmí aka 10 ẹlòmí aka 7 ẹlòmí aka less than that so ṣùgbọ́n anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún Abdullahi bin Amr bin al-As radiyallahu anhuma ipe kí tí ó bá ka al-Qur'an kó rí pé òun parí Qur'an kan láàrin bí 15 days láàrin ten days ìyẹ́ṣà lóun lágbára òun tún lè kà sí òkè seven days òun lágbára ànábì ní three days ànábì sallallahu alaihi wasallam sọ pé man qara'a al-Qur'ana fi aqalla min thalathin lam yastahwi ẹni wá fi lè parí Qur'an tó bá parí in less than three days kò lè gbọ́ yé ilé ìlàtura àwọn afẹ́sì mi bí Sheikh Al-Albani alayhi rahmatullah tani àtinú Ramadan ni ó àtìgbà tí ó ń ṣe Ramadan má parí quran less than three days torí tó bá parí ẹ̀ less than three days kò lè gbọ́ yé ṣùgbọ́n àwọn afáà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà ta sọ wọ́n ní rọmọdán yàtọ̀ sí ọjọ́ lásán man qara al-Qur'an fi aqalla min salati lam wọ́n ní àmà apply outside rọmọdán àmà apply ìkẹta bá ka arafi kan ládàá mẹ́wàá ama apply yẹn inu Ramadan that is láti ka as many huruf as possible òun látàjẹ́ sí inú Ramadan so àwọn míì sọ eléyìí ló jẹ́ pé ó ń bẹnú àwọn ẹni ṣíwájú nú àwọn obìnrin wọ́n ní àtinú Ramadan ati tí ó ń ṣe Ramadan ni so pàtàkì lọ́nú Ramadan ó ní khatma oríṣi méjì èyí tó ń kábọ̀ láti jọ èyí tó ń farabalẹ̀ ká yóò máa kà ẹ̀ náà èyí tó ń ká ní kíkà kó ń fẹ́ gba ládà ara sí yóò tún máa kà ẹ̀ náà ní Ramadan so that is ó ń mékì attempt láti gba tètè léyìí then eléyìí náà kó ń ṣe kí ni kó ń gba eléyìí so wallahu a'lam èyí tó bá rọyàn lọ́rùn níbẹ̀ kéèyàn ṣe ṣùgbọ́n the best kéèyàn máa ń ka Al-Qur'an náà ni kéèyàn kà ìtẹ̀dábò ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni kitabun anzalnahu ilayka mubarakun hiya dabbaru ayati wa liyatadhakkara ulul albab ọlọ́run ní tí alálùbáríkà ta sọ̀kalẹ̀ fún ẹ nítorí káyàn lè bá a ṣe tàdábùrù àyàtì rẹ̀ bákan náà kí àwọn ulul albab kan lè bá a ṣe kìíní àwọn onílà káyì kan lè bá a gbà wá àti so the best nìyẹn téèyàn bá ń ṣe yí pé òkè bó ṣe ní Ramadan khatma kan náà ló lè ṣe tó dẹ̀ ka bi tadabbur wa tadhakkur tí ó dẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú tó ń bẹnú ẹ̀ ní tí Kùránì wà fún gẹ́gẹ́ nìyẹn kò ń ṣe kákan máa ṣe fárúdú rẹ̀ kó mọ́ lápánú gbèsè ayé wa àbí ká ṣe fíìmù rẹ̀ kó mọ́ lápánú gbèsè ayé wa ní tí wà fún gẹ́gẹ́ òun ni al-amalu kò kí a fi ṣiṣẹ́ ìyẹn ní nọmba one thing tí alukur'ani wa tó wà fún so tí yẹn bá wá lè ṣe kíni tó bá tún kà á ó tún fi dá sí ni tó bá tún ṣe ìzù rẹ̀ ó tún fi dá sí ni ṣùgbọ́n kí yẹn máa ṣe ìzù rẹ̀ kó mọ́ máa mú lò àbí kí ó máa kà lákàtúnkà bọ̀ kò ní impact nínú gbèsè ayé rẹ̀ irú èèyàn báyìí sí lámù ينتفي أو لم يستفد بالقرآن والشنفاني كلو القرآن الكريم والله أعلم سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك